ẹ káàbọ̀ padà ìròyìn mẹ́wàá sì ń tẹ̀síwájú lórí tẹlifíṣàn lóríṣun bí ẹ̀yin bá ní ohun tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kan tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò yín ẹ lè pè wá sórí nọ́mbà yìí bó sì jẹ́ ìpè olówó ọjà ni ẹ̀yin fẹ́ ṣe ẹ lè pè wá sórí nọ́mbà yìí bákan náà ẹ ṣe púpọ̀. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ètò ìlera ní nàìjíríà ìyẹn Nigerian Medical Association NMA ti ṣàpèjúwe ìbẹ́sílẹ̀ ibà lásà káàkiri ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí àfihàn pé kò sí ètò tó péye nílẹ̀ láti máa kojú àwọn àrùn tó bá fẹ́ bẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àti wípé kò sí ìmúrasílẹ̀ kankan fún ẹ̀ka ètò ìlera láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nínú àtẹ̀jáde ohun eléyìí tí wọ́n fi ránṣẹ́ síta òun ni àjọ náà fi hàn wípé ẹ̀ka ètò ìlera ilẹ̀ nàìjíríà kò tí ì dàǹgájíá tó ọ̀rọ̀ àtẹ̀jáde yìí ló wáyé lẹ́yìn wákàtí ráńpẹ́ tí onímọ̀ ìjìnlẹ̀ nípa ibà lásà Oyèwálé Tọ́mọrí bú ẹnu àtẹ́ lu ọwọ́ yẹpẹrẹ tí ìjọba àpapọ̀ fi mú àrùn tó yára pani ọ̀hún Nàìjíríà ń kojú àrùn lásà pẹ̀lú àwọn ènìyàn tó ti mú tí ó sì ti tó márùndínlọ́gọ́rùn-ún ní iye bẹ́ẹ̀ ni àwọn mọ́kàndínlọ́gbọ̀n ti gbẹ́mìí mì lórí rẹ̀ ní ìpínlẹ̀ mọ́kànlá láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹrìndínlógún sí oṣù kínní ọdún tí a wà yìí bí ó tilẹ̀ jẹ́ wípé àjọ tó ń rí sí àrùn lílé àrùn wọ̀gbẹ́ ìyẹn National Agency for Disease Control ti ṣí ibi ètò ìfòsàn pàjáwìrì kíákíá ní gbogbo ìpínlẹ̀ láti kojú àrùn náà ìyẹn National Emergency Operations Center síbẹ̀ iye àwọn ìpínlẹ̀ tó ń kojú àrùn náà tún pọ̀ sí wàyí òye ti ń fojú hàn wípé àrùn ọ̀hún ti wá fẹ́ di ọlọ́dọọdún ní ilẹ̀ nàìjíríà bí ó ti bẹ́ sílẹ̀ láàrin oṣù kọkànlá sí oṣù karùn-ún ọdún tó bá tẹ̀lé èyí tó sì ti ń kọ àwọn onímọ̀ ètò ìlera ní òmìnú lórí ìṣẹ̀lẹ̀ àrùn ibà lásà náà. ìjọba àpapọ̀ ti ń ṣètò láti gbé ètò ọlọ́dún mẹ́wàá kan kalẹ̀ èyí tí yóò rọ́pò ètò economic recovery and growth plan eléyìí tí ó ti wà mínísítà fún ìpínlẹ̀ lórí ìṣúná àti ààtò ìlú Clem Agba ló sọ eléyìí nígbà tó ń gba àwọn aṣojú orílẹ̀-èdè Japan Yukata Kikuta ní àlejò ní ọ́fíìsì rẹ̀ ó sọ wípé ètò mìíràn fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ilẹ̀ Nàìjíríà ṣe kókó látàrí bí ètò ERGP ti já wálẹ̀ nínú ọdún yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbà ìjọba àpapọ̀ ń sa gbogbo ipá láti rí dájú wípé wọ́n ń ṣe àtúnṣe sí ẹ̀ka ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí àti wípé o ètò tuntun ọ̀hún yóò jẹ́ ọlọ́dún mẹ́wàá fún àwọn ọmọ Nàìjíríà lákòótán ó ní ọdún mẹ́wàá ọ̀hún yóò pín sí ọdún márùn-ún márùn-ún nínú èyí tí àbá ètò ìṣúná ọlọ́dọọdún yóò ti máa wáyé nínú rẹ̀. lákòótán aṣojú ilẹ̀ Japan náà Kikuta gbóríyìn fún ìjọba àpapọ̀ lórí ètò àti ìlànà ìmúṣẹ́ṣe eléyìí tó ń lọ lórí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ilẹ̀ Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti fòfin de alùpùpù àti àwọn ènìyàn mọ̀ sí ọ̀kadà tó ń ti kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tó ń jẹ́ nẹ̀kẹ́ napep ní ìjọba ìbílẹ̀ mẹ́fà àti agbègbè ìdàgbàsókè mẹ́sàn-án ní ìpínlẹ̀ Èkó. Ìjọba ọ̀hún nígbà tó ń darí ikọ̀ elétò ààbò láti rí dájú wípé wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àlàkalẹ̀ àtúnṣe òfin ojú pópó nípínlẹ̀ Èkó ti ọdún 2018 eléyìí tí wọ́n tún fi òfin de àwọn alùpùpù náà láti má ṣe rin ojú pópó márosẹ̀ mẹ́wàá àti ogójì afárá ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Èkó kọmíṣánná fún ìlúkoro àti ètò ọ̀gbẹ́ni Gbẹ́ngà Ọmọ́tòṣọ́ sọ wípé òtí ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí ọmọtọ̀ṣọ̀ sọ wípé ìgbésẹ̀ òfin náà wáyé lẹ́yìn ìwòsàkun ìjàmbá tó mẹ̀mí lọ eléyìí tó wọ́pọ̀ lójú pópó tó sì jẹ́ ti àwọn ọlọ́kadà àti àwọn onímárúwá láàrin ọdún 2016 sí ọdún 2019 ní ìpínlẹ̀ Èkó ó sọ wípé àìní ìbọ̀wọ̀ fún òfin ojú pópó eléyìí tó wọ́pọ̀ láàrin àwọn ọlọ́kadà náà ti mú ọ̀pọ̀ ẹ̀mí lọ tí ó sì yẹ kí wọ́n sì wà láàyè tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọ̀nyí sì ti sọ ẹ̀mí wọn nù àti wípé bí wọ́n ti máa ń gba ojú pópó tó ń dákún súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ ọmọtọ́ṣọ́ lẹ́yìn àyẹ̀wò fínífíní ló mú ìjọba ìpínlẹ̀ èkó pé ààbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ó ṣe pàtàkì tí wọ́n sì pe òfin yìí kó dìde ní kankan láàrin ọdún 2016 sí ọdún 2019 ìjàmbá bíi ẹgbẹ̀rún mẹ́wàá ten thousand ló wà ní ilé ìwòsàn ìjọba nìkan láìka ti àwọn aládàáni mìíràn tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn káàkiri tí ó sì ń lọ bí ẹgbẹ̀ta yàtọ̀ sí eléyìí kọmíṣánná fún ìlú koro náà sọ wípé ọ̀pọ̀ àwọn ọlọ́kadà àti onípnapep ló tún máa ń ṣàgbódegbà fún àwọn ọ̀daràn gbogbo eléyìí ló mú kí ìjọba ìpínlẹ̀ èkó gbé ìgbésẹ̀ fífi òfin eléyìí tó tọ́ dè wọ́n lákòótán ọ̀gbẹ́ni ọmọ́tọ̀ṣọ́ sọ wípé ẹnikẹ́ni tó bá tẹ̀sí àgẹ̀rẹ̀ tí òfin náà yóò fi mú kàtà òfin lọ́gán. awuyewuye ti ń lọ káàkiri bí àwọn ènìyàn ti ń gbépo yí ẹnu lórí ìdájọ́ ilé ẹjọ́ láti yẹgi fún Miriam Sanda ẹni tí ó gun ọkọ rẹ̀ pa. Miriam Sanda ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ní oṣù kọkànlá ọdún 2017 ní ìṣẹ̀lẹ̀ ibi náà ṣẹlẹ̀ tí Mariam gun ọkọ rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Bello pa ẹni tí ó jẹ́ ọmọ alága àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ìyẹn Aliru Bello gbaragada ni Sandra bú sẹ́kún tí ó sì ń kérora fún ìdájọ́ náà ọ̀pọ̀ àwọn ènìyàn ni omi yọ lójú wọn látàrí ìdájọ́ ìyẹgi fún eléyìí tí ilé pè lórí Sandra Miriam, àmọ́ ní báyìí ọ̀rọ̀ náà ti di ohun tí àwọn ènìyàn ń gbé pò yí ẹnu látàrí bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àti ọ̀nà tí ilé ẹjọ́ gbà láti dájọ́ Miriam Sanda. a ò ní rí jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí a farabalẹ̀ bá wa wo ìròyìn wa ṣùgbọ́n ká tún máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé ọwọ́ kan ṣoṣo tó ń nu omijé rẹ nù ní ìgbà ìṣòro ó sàn ju ẹgbẹ̀rún ọwọ́ tó ń pàtẹ́wọ́ fún ọ nígbà tó ṣe oríire lọ ájú wa ṣe o orúkọ tèmi ni ṣògo rẹ ní kejì àbíọ́nà ó dàrọ ọ̀kọ̀ọ̀kan la